فلكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا رسلنا يتوفونهم قالوا أين ما كنتم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين الحمد لله lọ́wọ́ba alẹ́kẹ́ọ́lá ó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ áyà tí a ṣàlàyé káyìn oṣù mọ́ áyà ilé tí a fẹ́ ṣàlàyé lónìí pẹ̀lú parí áyà yẹn tí olúwa sọ pé كما بدأكم تعودون كما بدأكم تعودون ولو باش الدرعين جوكني أنا باش الدعين صايني جوكني أنا bẹ́ẹ̀ náà láàṣẹ gbé yín dìde níjọ̀gbọ́n dàríkìyàmọ̀ a ti sọ àlàyé oríṣiríṣi ìtumọ̀ èyí tí àwọn afọ́ni tafsiri tí wọ́n fún àyà yìí. nínú ètò màmí tí wọ́n fún òun ló ṣe pọ̀ mọ́ àyà tòní. nínú ìtumọ̀ míì tí wọ́n fún ni pé kánára létí bẹ́ẹ̀ ní ìtumọ̀ tí wọ́n fún síwájú. wọ́n ní olúwa ní kàmá bàdá àkọ́ńtà ọ̀dùn bá a ṣe dá yín lákọ̀ọ́kọ́ ọjọ́ tó ṣe pé ẹ wáyé láláì mú nǹkan wá sáyé ẹ wáyé láláì mú nǹkan kan wá sáyé bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ṣẹ̀ padà bákan náà ní tẹ́bàdì bẹ́ẹ̀ ń gbéra lèkè ámà ẹ wà síbẹ̀ láláì sí kíni láláì mú nǹkan kan wá náà ni arínú ẹni tó tu pé kàmá bàdá àkùnrin. bẹ́ẹ̀ ṣe wá sáyé ní òhò bákan náà lẹ́ni tó ṣe pé wọn ọ̀dábẹ́ fún tààbà yín padà sí ìjọ tá dìde a dìde ní uratan hufatan ghurlan a dìde ní lẹ́ni tí wọn ò ní dábẹ́ fún lẹ́ni tí ò ní wọ bàtà bèlè tí a ṣe pé yẹ wọ sọ. ìtumọ̀ tó wá sọ mọ́ eléyìí òun ni pé olúwa ní bá a ṣe dá yín tí gbogbo yín tá a dá yín sáyé tó ṣe pé dídé yín sáyé ń bẹ nínú yín tó gbọ́ ọba gbọ́ ń bẹ nínú yín tí ò gbọ́ ọba gbọ́ bẹ́ẹ̀ ṣe bí lọ ayé nù olúwa ní tálíkì àwọn bá máa dé mẹ́rin nìyí á dá yín padà bẹ́ẹ̀ á gbé àwọn kan dìde nígbè jèfèrí á gbé àwọn kan dìde nígbè kíni nígbè mùsùlùmí tọ́lọ́n fi wá sọ pé fàríkọ́n hádà fàríkọ́n hádà wà fàríkọ́n haqqo alayhim ad-dalal. ọlọ́run nínú àwọn tá a dúdìdì nù yín àwọn ẹ̀kẹ́ ń bẹ́ nù yín agbè wọn dìde níbi mana, ẹni ìmọ̀nà ẹni oríire ẹni ìfọ̀kànbalẹ̀ agbè wọn dìde gbígbé bẹ́ẹ̀ wọ̀fàrí kọ́n hakọ̀ àléhìmọ̀ dọ̀làlà. wọ̀fàrí kọ́n hakọ̀ àléhìmọ̀ dọ̀làlà. àwọn agbáwọn kan dìde ní ìgbébìdì ẹni tó ṣe pé a ti parí eré sínú tiwọn. ìyá wọn bí wọn ní ni wọ́n sì gbé ayé ní sẹ̀kíyó wọ́n sì kú ní sẹ̀kíyó wà yóò bọ̀ àfó sẹ̀kíyà wọ́n wà gbé wọn dìde ní olórí ìbí náà. báwọn kan ṣe wà nù bọ́lọ́wọ́ ọba ayé ni fàríkọ̀nà àádà mo fàwọn kan mọ̀nà láyé wọ̀ fàríkọ̀nà hakọ̀ àléhìmù dọ̀làlà bẹ́ẹ̀ bá pariwo sí wọn létí jù bẹ́ẹ̀ lọ tó bá kú ní yorùbá kẹsọ́dọ̀ òyìnbó tó bá kú ní kẹfì kùránì bá wọn sọ̀rọ̀ kẹtọ́ wọn fi báíbù náà bá wọn sọ̀rọ̀ kí wọ́n kírun nínú báíbù wọ́n kírun nínú bíbélì wọn ò ní gbọ́ torí pé hakọ̀ àléhìmù dọ̀làlà torí a ti parí pé eré ibú ní ọ̀jẹ̀ tiwọn kọ́lọ̀ mọ́sẹ̀ tiwa bẹ́ẹ̀. sọ pé ajá tí ó gbọ́ tí ó sọnù kò ní ṣe kò ní gbọ́ fèrè ọlọ́dẹ bá a ṣe ṣe tiwọn nù. ọ̀rọ̀ ni huwa alladhi ja'alakum faminkum kafirun wa minkum mu'minun. ọlọ́run wọn ọlọ́run ọba lòun darí nígbà máa darí sáyé mo ṣe ní kíni káfìrí dáńsá ni gègèrè ọlọ́run ẹ̀rí gègèrè èṣù ni o ẹ̀ kìí tẹ́tọ́ ọlọ́run àmọ́ gèfèrí adáni gèfèrí lójú méjèèjì bákan náà sì ni adẹ̀dá yín aṣeyín ń bẹ nínú yín tá a ṣe lólùgbàgbọ́ òdodo tó gbọ́lọ́hún gbọ́ ni bọ́lọ́hún ọba ṣe nù. tọ̀ àwọn abéèrè nísìn pé pàtọ́lọ̀ wá sí wá báyìí ẹ bá wá lẹ́rìí ìrírá lìkì àmúgbà tí yẹn gbá gbáyé tó bá ṣèbàjẹ́ láyé ní gbígbé ẹni rẹ ni ìgbé ìyìn tó fi ṣayé ìhun náà lọ́lọ́run ó fi gbé dìde lóbi jẹ́ pé bàdá بعث الدراعي بعث الدعي صعي بما لا شرف قعدة عند الله رسول الله صلى الله عليه وسلم قل إن أحدكم ان ننوي لا يعمل بعمل أهل الجنة يا ما سيكني فما الجنة إن بنوي يا ما سيما الجنة يا ما واسسيني títọ́ jáde pé ní láàyà bùkọ̀ bẹ́yìn náà hu wà bẹ́yìn náà dòkó lè jánà ìlà dùrọ̀ ntí ó kù tí ó fi wọnú àlèjánà kékeré báyìí náà ni kékeré báyìí náà ló kù tí ó fi wọnú àlèjánà tí ó fi wọnú tó kàn dùkú wọ́n kàn ní wọ́n kàn sí kẹ́ni gbẹ́yà gbà tí wọ́n ti ń fà wọ́n ti ń play bọ́ọ̀lù lọ látàárọ̀ wọ́n ti wá lo táìmù gàgàtà ó wá ń lo extra time lọ́wọ́ extra time náà ló ti wá kú bí ìṣẹ́jú méjì mẹ́ta wọ́n kàn ra ju ayò wọlé sọmọ pé ẹni tí wọ́n ju ayò wọlé nígbà tó kù ìṣẹ́jú méjì mẹ́ta tí wọ́n ju ayò wọnú ilé wọn yóò wọ́n àwọn àwọn ìjọ yẹn wò pé kí ni tàwọn jẹ́ kí ni ó ti tán torí pé lẹ́ẹ̀ ti sùn. ọlọ́run tó bá kù díẹ̀ báyìí tí ó wà lè jẹ́ nà báyìí fàyẹ́sì lè kó àléyìn lè kìtàbù. fayamalu bi amali ali nar fayadkhuluha anabi ni yawa mawu yawa nta kọkalẹ̀ fún wa ṣiṣẹ́ ọmọ na ya wa mbẹ. olúwa ń bẹ nu yín o ń bẹ nu yín o kọlọ ń jíkà wọ jẹ nu ọmọ ká tó gbà ó ní bẹnu yí o lẹ̀yọ́ àmàlẹ̀ àmàlẹ̀ áàlì náà tí ọmọ ṣiṣẹ́ ọmọ náà òun náà mọ ọgọ́rin òun náà mọ ní boyfriend yọmọ ní girlfriend òun náà mọ ṣẹ̀gbogbo yọmọ parọ́ òun náà mọ múkàmọ́ka òun náà mọ sígbẹ́rẹ́ òun náà mọ lọ yóò ma jàǹbá ọmọlàkejì yóò tún máa bú ní súnà torí gbogbo aláwọn ti pọ̀ jù yóò máa bú wọn tọ́bọ̀ wa kù díẹ̀ kọ́ wọnú náà yẹn báyìí kò ní ju bí díẹ̀ náà lọ bí ìgbọ́wó kan àti ṣébùrù kan ṣé fi wọnú náà kọ́ àléhùn lè àkọ́kọ́

bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bí sínú gègèrè tó ń sọ gègèrè náà ni wọ́n jogún ẹ̀ bàbá wọn ni bàbá wọn náà jogún ẹ̀ bàbá wọn ni kálukú wọ́n sì ṣe tí wọ́n fi kú. àwọn ọmọ sọ̀hábà wọ́n bàbá wọn Abdullahi ọmọ Umar Abdullahi ọmọ Abbas Hasan Hussein Abdullahi Zubair gbogbo àwọn eléyìí ọmọ sọ̀hábà ni wọ́n wọ́n bí wọn sínú ìsìláàmù ni kódà bíbí òun rú ẹ̀yìn gbogbo wọn wọ́n dé kí wọ́n tó bí wọn wọ́n sì kú síbẹ̀ wọ́n ṣe ọmọ náà rí kó àwọn ọmọ ọba ó ti bẹ́ẹ̀ lòmíì nígbà tó ti dá ó sì bẹ́ẹ̀ lómi ọmọ àlìjánà ló fi dáa iṣẹ́ àlìjánà ló fi ṣe tó fi kú bọ́lọ̀ ṣe wá dà yẹn náà tó ṣe lù ọ́ láyé òun náà ló sì dìde ìdílé káfíìnì náà lágbèdè lálùkè àmà. àyà yìí àti hadíṣì tí àti àtìmí ìtọ́jú ọmọ ó takò àwọn hadíṣì ní àtàyà mi. ó tako àwọn àdéhìsì ní àtàyà mi àmọ́ àwọn tù lọ́nà tá a fi gbọ́ yé. irú àwọn àdéhìsì wo tako nígbàtí ọlọ́wọ́ ọba àlá àbí náà àdéhìsì máa yàwó ló tako ọlọ́ni fi tọ́rọ́tọ́ lọ́ fàákìmù wajhaka lílẹ̀ dìhín fàákìmù إيه، فاكم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها أه. فاكم وجهك فاكم وجهك فاكم فاكم وجهك للدين حنيفا فاكم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها فطرة الله التي فطر الناس عليها الله أمير أجيسي الله

gbogbo ọmọ tá a bá gbé ọkùnrin ni àbọ̀bìnrin mọ olóde ń tọkùnrin ń ètò obìnrin. gbogbo ọmọ tá a bá gbé olùwà ni wọ́n máa di lérí pétérà ìsìlámù ni lórí àdámà kámà pọ́lọ́hún ọbẹ̀ wọ̀ kan ni lórí àdámà àyàfi pé àwọn àwọn òbí wọn àwọn ẹni wọn sọ wọn ni yòhùwìdánìhí ọ ọ̀yùnàjìsánìhí àwọn ni wọ́n ni wọ́n sọ wọ́n di ẹni tí ń bọ̀ náà àwọn ni wọ́n sọ di yahudi àti nasọ́ra o túnmọ̀ sí pípé ilẹ̀ nìkéni ẹ́ sọ ń gbàdọ́ lọ́run lóun máa dá wa tọ́lọ́hún fà wá jáde ní àbárà àdì bàbá wa ọlọ́run lóhun ní wàá bí wá pé alásùbẹ̀ rọ́bìkùn ta lọ bá gbogbo adahun pé kọ́ ló bá là ó ti yé nífẹ̀ẹ́ ìrẹ́ ọba wa gbogbo ọmọ nìyẹn o bá bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé ta lọ bá wọ́n ní níjọ́ kìíní àná kálukú ń sọpọ́lọ̀ lọ́lọ́wọ́ ọba àwọn ajẹ́kọ̀ọ́ tọ́lọ̀ ń dáa lélórí nìyẹn lórí tàfíìrì kámọ̀pọ̀lọ̀ ẹ̀yọ̀ kan so ní kásùmọ̀ pé òun lòun dá wa. bẹ́ẹ̀ náà ń dẹnu hadith anabi sallallahu alaihi wasallam àdúsù kódùsì ó ní ọlọ́run ọba ní pé khalaqtu ibadi hunafa'a ọlọ́run mo dáwọn ẹrú mi ní hunafa'a lẹ́ni mímọ́ mo dá wọn lẹ́nu mímọ́ nígbà mo wá dá wọn lẹ́nu mímọ́ fàjà àti hùmù ṣàyàtìn àwọn èsì wá bá wọn fàṣítà láti hìm àwọn náà wá ṣẹ́rí wọn kúrò lójú ọ̀nà ìsìn ọlọ́run ẹ̀rí pé léyìí fi hàn á pé ìpìlẹ̀ nílé kálukú ṣe kí ni ọmọ ọlọ́run lọ́lọ́run bọ̀dù nínú áyà yìí àti irú àdéṣì tọ́jọ́ àtàyà míì tọ́jọ́ ọlọ́run jókòó yóò wá pé bí mo ṣe dá yín والذي جعلكم فمنكم كافر ومنكم مؤمن kí wá làgbọ́yé tó wà ń bẹ̀ alimọ́mù ibn Kathir rahimahullah nínú àlàyé táwọn ṣe wọ́n ní pé àgbọ́yé tí ń bẹ ń bẹ̀ ni pé àwọn àyà tọ́lọ́wọ́n ọba sọ pé òun ṣe yín ní léfèrí òun sì sáwọn kan ní múmi nínú yín láti ẹgbẹ́ bó ṣe wà nínú àdíṣe pé wọ́n kọ ẹni kọ̀ọ̀kan wájọ́ nù yàwá náà tó ní ẹlòmí wọ́n ṣe ní kíni ẹlòmí ni pé in táwọn èèyàn padà jẹ́ in táwọn èèyàn jẹ́ kíni tí wọ́n padà jẹ́ lọ́lọ́wọ́ bá ń júwe fún wa nù kíni nínú àwọn yẹn àtàwọn sọ fún wa nípa pé kí àmọ́ àwọn ayé àtipọ̀ àtàdé ti ń sọ fún wa pé ọlọ́run ọba dá wa lórí ipe ká mọ̀ òun lọ́kàn ṣoṣo ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba subhana wa ta'ala tòun ti gbìyànjú ṣe jẹ́ gèfè níyẹn náà nì nínú àdámọ́ nínú tọ̀bíyà tọ́lọ́run ọba dọ́mọ yàn lé lórí gẹ́gẹ́ ni pé kọ́mọ̀ pé yọ̀ọ̀kan lọ́ba tó dáhùn àdámọ́ ni. kọma mọ̀ pé ẹyọ ọ̀kan lọ́lọ́run ẹ rí pé táwọn àwọn kírísítẹ́nì náà bá fẹ́ jẹ àpapọ̀ tẹ́ bá wọ́n ni ó rán wa òun gẹ́gẹ́ lọ́lọ́run ọkàn lu ọmọ yẹn níkẹ́ni ọkàn ọkàn rẹ̀ ń ṣẹ́ ni wọ́n padà máa ṣàlàyé nínú bọ́ máa ń practice lé ìgbé yẹn bá bá wọn fà á ọmọ gẹ́gẹ́ náà màpẹ̀ ní gẹ́ni lọ́lọ́run. ẹ wọ́n àwọn gẹ̀fẹ̀ ní mẹ́sẹ̀ ń náà tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ tó òṣà wọn ilẹ̀ ni wọ́n gbé sí iná wọn ilẹ̀ ni wọ́n gbé sí àmọ́ ń gbà mí tí nǹkan bá ṣẹlẹ̀ báyìí wọ́n wó òkè wọ́n gbójú lókè ṣé òṣà rẹ̀ òkè lọ́wà ni. ṣebí lẹ́rẹ́ lòsàrẹ́ wà àdámọ̀ yẹn wà bí kí yẹn wà pé hmm, ní kọ̀ǹtù ayé yìí so àdámọ̀ yẹn wà ń bẹ̀ tọ́lọ́wọ́n bá dáa àmọ́ ẹni tí ó jẹ́ lórí bó yóò jẹ́ ẹni tí ó sì jẹ́ lórí rẹ̀ yóò jẹ́ ọlọ́run wá sọ̀dí dábíjó lórí ibú ọlọ́lẹ́gẹ́ ni innahum ittakhadhu ash-shayatin awliya ọlọ́run dábíjó lórí ibú ni pé innahum ittakhadhu ash-shayatin awliya àwọn lọ mú èṣù lọ́rẹ̀ agbódegbà àwọn ìtọ́fà tán fi dábíjẹ́ ní ibú ni pé àwọn agbódegbà àwọn èṣù ni èṣù ni wọ́n ń bá ṣe èṣù ni wọ́n bá rẹ́ èṣù ni wọ́n ń kún lọ́wọ́ òun náà ń kún wọn lọ́wọ́ èṣù ni wọ́n ń kín lẹ́yìn òun náà ń kín wọn lẹ́yìn wọ́n ti gbéṣù múlẹ̀ ọlọ́run ní èṣù lọ́rẹ́ wọn o min dóni la ìwọ̀n اتخذوا الشياطين أولياء ọ̀gọ̀rọ̀ mọ́ mọ́sálásí kọ̀yà ọmọ mọ́sálásí kọ̀dẹ́gẹ́ ni kọ̀yà ó sì rí i pé tí wọ́n ṣe ní mọ́sálásí ó wà reasonable díẹ̀ ju tí wọ́n ṣe ní chọ́ọ̀chì lọ ó sì gba chọ́ọ̀chì lọ. ìjọsìn tí wọ́n ń jọ́sìn ìjọsìn tó ṣe pé ìdánláwọn fi ń jọ́sìn ẹni tó bá fẹ́ gbádùn náà tó fẹ́ ṣe fàájì ìtòun náà fi ṣe fàájì làwọn náà fi ṣe kẹ́ni náà fi ń jọ́sìn kọ́mọ́sẹ̀sì jẹ́ ká mọ̀ pé ní tí wọ́n ṣe yẹn sí kíni kò bá nítorí pé ẹni tó fẹ́ ṣe fàájì náà ẹni tóun náà fi ṣe fàájì lẹ́yìn náà fi ṣe ó láti yàtọ̀ síra wọn náà ó ṣe ajẹ́ pé nítorí fàájì ń lò ní ẹni tó fẹ́ ṣe lọ́wọ́ náà ti yóò lóun fẹ́ fi ṣe lọ́wọ́ àwọn tó ń ṣe fàájì kí ni wọ́n fi ṣe fàájì orin ni báyìí ní ibà aláwọ̀ ń ṣe yàtọ̀ wọ́n ṣe dáìtì méjì wọ́n kọrin kí lè fílẹ̀ ìmánì wọ́n kọrin fílẹ̀ ìmánì tí máa ra wá pèjì díẹ̀ nínú báìbù wọn bá díẹ̀ ni. ẹni tí tó fẹ́ ṣe láìk tó fẹ́ gbádùn tó fẹ́ ṣe fàájì wọ́n ó lùlù àbíkí náà mi ṣe fàájì lónìí ìlú ni àtijọ́. àwọn yóò fi fàájì èèyàn náà lọ lọ sí lọ́wọ́n ọba ẹ ìlú sí ẹ fi kíni sí kí ni ìyàtọ̀ bí fẹ́ gbádùn lẹ́sìn tó máa ọba tí tàbíreke ìgbádùn ni òun ṣe ṣe láìdì nìyẹn sọ́sọ́ ajé pé òun náà lọ fi sùn tí wọ́n lè la tí wọ́n fi náà ayé obìnrin àbí ó ṣe ajé kóbìnrin ẹ̀rọ àgbésíwájú táàdì ọmọ wa sọ̀rọ̀ nínú kíni wọn ni kó wá nínú bíta ti fẹ́ lọ́wọ́ ẹ̀ gbọ́ wa àwọn òórí sábúrú bí bá ní pásítọ̀ mi ìyẹn ló sì lọ́pọ̀ yìí nínú ìjọsìn wọn obìnrin òun gan ni ó lè di orin tí wọ́n fi ṣe lọ́hùn lọ́pọ̀lọpọ̀ ọgbà. tí eléyìí ni láàpè lẹ́sùn nǹkan kan tó ṣe gbọ́nù gbogbo ìjọsìn wọn òun náà pé alùmíkẹ́ ni kì í sì ṣe ìjọsìn direct wọ́n pèsè ni wọ́n lè ṣe ń ta náà mọ́ ọ̀lọ́ṣọ́ọ̀sì wọ́n ṣe wọ́n wà nínú ìjọjà wọ́n lè sọ gbólóhùn yẹn náà pé àà. Ah, bẹ̀ẹ̀rí kẹsàn ẹsẹ̀ kẹwàá nínú báìbù ọ̀sùn kíni ọ̀sọ̀ báyìí àbí kèsì special kàtàkì ẹsẹ̀ máa gbé kí wọ́n tó preach kèsì special tó gbé lọ church èèyàn lè fi ta wọ́n lè fi ń bí ọmọ wọ́n lè fi ń bí ìyàwó lè fi ń lọ ṣọ́ọ̀bù sórí ìṣèjì ọ̀sẹ̀ nípìnlẹ̀ ẹ̀ tí gbọ́dún sọ àwọn tí ń tajà náà tó kíni wọ́n ń polówó ọjà wọn àbí wọ́n sì mọ pàtàkì ọjà wọn tó máa ṣe paríparí rẹ̀ àwọn tún àwọn ọmọ ìjọ Yorùbá ni wọ́n o àwọn ọmọ ìjọ Yíbò ni wọ́n o yóò wá tó kan wa fọ tẹ́nì kankan wò ní gbọ́. gbọ́ mi ẹ̀mí tẹ́nì kankan wò tí ò síbi tá lọ kọ́ àyàfẹ́ ni tó bá fẹ́ ṣe kì í open language àwọn ah, language kọ́ o lẹ́nu kan wọ́n fẹ́ mẹ́ta sọ́nù lárúbáwá nìsín ó ti láwọn application kan tó bá ti dé english kalẹ̀ tó bá tẹ̀ sílẹ̀ yóò di kíni yóò di lárúbáwá tó bá lọ nu gọ́gùn nìsín ọ̀ ka gbogbo lárúbáwá mẹ́rin gbogbo language lọ́wọ́ àánú rẹ̀ ẹni language táwọn ń sọ yẹn kún mú dictionary rẹ̀ wá lórí gọ́gùn ẹ ẹ sọ̀rọ̀ náà ẹ yẹ kó mọ̀ pé atúmọ̀jẹ ni. èdè ara ṣe pé wọ́n mú èṣù lọ́lọ́run wọ́n mú kíni oṣù wa lọ yàrá wọ́n náà ti mọ̀ káwọn tó lọ yàbá òun ó mú wọn lọ́rẹ̀ orí bí tọ́lọ́run lẹ̀ ò ṣe kíni ọ̀lọ́ ọ̀yàgbẹ́ bọ̀ tábà ọ̀ tó máa bọ̀ náà ni kò sí pé bí mẹ́yẹ ẹ̀sìn tó fẹ́ pé kò sí challenge kò sí gíní kò sí challenge tó bá jẹ́ pé ẹ̀sìn tó wà ọ̀pọ̀ ni báwọn yẹn máa tajà challenge wà wọ́n lè máa tí ń gbèrè lọ́wọ́ àwọn tó ń tajà pé bàtẹ́ ń sọ fún wa pé tabasowó yìí àárí sọ́sọ́sì níbẹ̀ ọ̀dà tí báyìí bá ṣẹlẹ̀ yìí tí báyìí ẹba ilé ìkílẹ̀ fẹ́ sọ fún wa àwọn olówó gan wọ́n ń béèrè béèrè lọ́wọ́ wọn tí wọ́n challenge wọn pẹ̀lú àwọn àbẹ́rẹ̀ oríṣiríṣi ẹ sọ fún àwọn tí ń lọ chọ́ọ̀chì pípẹ́ ẹ̀yìn ẹgbẹ́ béèrè kalẹ̀ wọn ò lè máa béèrè kò sáyé fatuwa kò sí kíni kò sáyé fatuwa tí wọ́n bá fàyè fatuwa kalẹ̀ àṣírí òtù ẹ̀ gbọ́. àṣírí máa tú ó yẹ kí ẹnìmọ̀ pé sì tó fọ́ ìfà tó wá lẹ̀ yìí tó tó bá wù ọ́ kó o béèrè ìdáhùn rẹ ti wà yẹ́sẹ̀ àlùmọ́nẹ́kà á nílẹ̀ màá yí bì wọ́n máa béèrè nǹkan báyìí báyìí lẹ́ẹ̀kú á nílẹ̀ wọ́n máa béèrè nípa báyìí báyìí ẹ̀sùn tó kalẹ̀ èyí tí ò ọlọ́ni ìnáhùn tọ́kọ̀bú اتخذوا الشياطين أولياء من دون الله ọlọ́ni wọ́n léṣù lọ́rẹ̀ ni o àánà ẹ̀mọ́ na ibi tọ́lọ́wọ́ ọmọ ibi tọ́lọ́wọ́ bá wà wọ́n ṣe kí ni wọ́n yà bẹ̀ ni nítorí wọn ni wọ́n ṣe kí ni wọ́n yà láàyò agbọ́tẹni tí ò gbúrò Islam rárá agbọ́tẹni ìrẹ́gẹ́ni tí ò gbúrò ìsìláàmù rárá ọ̀lẹ́ bí yẹn bá ronú yọmọ̀ pé ìsìláàmù létò láyé gan ni tí yẹn bá wáyé tẹ́ ẹ bá rí ilé iṣẹ́ tó bá létò ẹ gbọ́ láfún ju ilé iṣẹ́ tí ò létò lọ ẹ gbọ́ ẹ mọ̀ pé ilé iṣẹ́ yẹn serious èyí tí ò létò kò ṣe kí ni kò kí ń serious ẹ̀ nífẹ̀ẹ́ dèrò pẹ̀lú wọn tí ẹ̀rọ fẹ́ mọ̀ pé ìsìláàmù lẹ́nà ó yẹ kó mọ̀ pé ẹ̀sìn yìí tó létò yìí ó ṣe ju ẹ̀sìn tó gé lọ tí ò létò lọ ẹ̀sìn tó jẹ pé ká má ti sọ tinú ẹ̀sìn nìkan ká má sọ tí ń jẹ́sìn dàrẹ́ẹ̀tì gbogbo ètò gbèsè ayé yẹn ló fètò sí ọ sọ fún ọ bó ṣe jẹun bó ṣe mu ọ sọ fún ọ bó ṣe wọṣọ irú aṣọ wo ló lè wọ̀ ilé òwò ló lè wọ̀ ọ sọ fún ọ bó ṣe múra ọ sọ fún ọ bó o ló ṣe sùn bó o ló ṣe jí ọ sọ fún ọ bó o ló ṣe lọ lé ìgbẹ́ tó fi tábà tó yàgbẹ́ bó o ló ṣe bí àbùkádà rẹ ọ fún ọ bó o ló ṣe súnmọ́ ìyàwó rẹ bó o ní oṣù yẹ kó o súnmọ́ ọ fún ọ pé tí obìnrin nǹkan obìnrin yín bá ń ṣe nǹkan oṣù bó o ló ṣe tọ́jú rẹ̀ kí ló kó ṣe lásìkò yẹ kí ni ó kó ṣe. ọ sọ fún ọ ọrú òwò tó lè ṣe irú òwò tó lè ṣe gbogbo ẹ̀rọ mẹ́nuba àtùnàkùn yẹn lọ́nà ọ̀kan lè kọ́kọ́ jẹ́ mùsùlùmí kọ́kàn máa wá sí nǹkan lọ gbòòrò hmm, gbogbo ẹ̀ ló àìmọ̀ rẹ lòfin ní àbí àìbéèrè rẹ lọ́wọ́ àwọn tí wọ́n mọ̀ lòfin ní ó wá sọ gbogbo ètò gbésí ayé wa ó tún sọ lẹ́yìn ikú wa bọ́bá ní dúkìá rẹ̀ láyé bó ṣe ná dúkìá rẹ̀ ọkọ̀ bó ṣe náà ó tún wá sọ tẹ̀yìn ikú rẹ̀ náà fún ọgbọ́n òṣèṣe. so ẹ̀sìn mọ́ o ajẹ́pẹ́ni tó bí ìsìláàmù lẹ ọmọ àmọ́ nígbà tí ìsìláàmù dé ti gbọ́ rẹ̀ tó sì wà nínú ìlú tí ìsìláàmù wà ọmọ ọmọ ọlọmẹsù lọrẹ ó fọlọ́wọ́ balẹ̀ ọlọ́nìkẹ́ni. ويحسبون أنهم مهتدون tòun ti ní wọ́n ṣe ya kírímìnà tó yìí náà wọ́n tún wọ́n rò pa àwọn làwọn mọ̀nà àwọn ẹlẹ́ni rí ẹ̀gbọ́ àwọn ẹlẹ́ni rí wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé lan yadkhula al-janna illa ma kana huda aw nasara ẹ̀hẹ́ wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn pé kò lè kò sẹ́ni tí ó wà lè jẹun náà àbá yẹn sọ ẹni wà lè jẹun náà kò sí tí ti jẹ́ jù kò síbi tó ń lọ tó sì jẹ́ kírísẹ́nì kò síbi tó gẹ́ni kò síbi tó ń lọ. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارا wọ́n ní kò sẹ́ni tí ó wà ní jẹ́nà ṣe ilé ìkẹyìn àfẹ́ni tó bá forí gbúgbì táwọn tó bá pàtẹ́wọ́ sí gbogbo ẹ̀jẹ̀ ṣe kí ni tó tán lọ́wọ́ ẹ̀ṣẹ̀ aláriwo ẹ̀sùn tí èjì kéèyàn ọgbárùn bí ẹ̀mọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ sí yóò létò tí wọ́n bá fi pariwo ọ̀sìn bàbá wọn ṣẹ̀ṣin ẹ̀sìn tó ń sọ fún wa pé lẹ́yìn bá fẹ́ ń sìn ní ẹ máa fara ní ọmọlàkejì rẹ ó wò lè ṣe ẹ̀sìn yẹn níṣìbí kò ṣe kẹ́ni kò ṣe dẹ̀kọ̀ fọmọlàkejì rẹ mẹ́ torí aláàrẹ rẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ń pariwo tó ń pàápàá ni wọn ọlọ́wà fún wa lẹ́sìn. èrò yín lásán nù tí ò wúlò ìròkúrò tẹ́ ń rò yín lẹ́rù bẹ́ẹ̀ قل هاتوا برهانكم إن كنتم صادقين إلى محمد صلى الله عليه وسلم sọ fún wọn pé ẹ mú ẹ̀rí wá tá fi mọ̀ pé ẹ̀yin lọmọ àlìjánà tá sì mọ̀ pé ẹ̀yin nìkan lẹ́wọ̀ ọbẹ̀ ẹlòmí ò ní ṣe kí ni kò ní wọ ọbẹ̀ ẹ wá ẹ̀rí làwọn nídìí ṣẹ́rí fún wọ́n sọ fáwọn làwọn mọ̀nà ara wọn àwọn náà làwọn oníbídí àmì ìjà já fún wọn jẹ lóbi jẹ́ pé bí èèyàn bá tún ṣe bídí àtìlẹ̀ bá mọ́nì ó tún máa níbi kíni a sì wà àlìjánà sí àwọn àlìjánà sí ẹ bá wọn wájú ni òun ló sì ṣe bíbí àjùláyé àwọn èèyàn mọ̀ ẹ́ ṣàìdá wọ́n dẹ̀ tún mọ̀ rò pé àwọn làwọn wà lójú ọ̀nà inú wọn dẹ̀ tó máa dùn eléyìí aburú ni kọ́nà kọ́sọ́wá kó mẹ́ náà yóò tẹ̀síwájú. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد ọlọ́run lẹ́yìn ọmọ ànábì àádámà ẹ̀yìn ọmọ ànábì àádámà خذوا زينتكم عند كل مسجد gbogbo tí máa ń jẹ́ ẹ̀ṣọ́ yín gbogbo ní wáyé gẹ́ni tí máa ń jẹ́ ẹ̀ṣọ́ yín aṣọ ṣòkòtò ẹ̀wù fìlà ó fi yé tẹ́ fi ń lọ mọ́ṣáláṣí kọ́dà bàtà ẹ máa lò lọ mọ́ṣáláṣí ni o ẹ khudhu zinatakum inda kulli masjidin in tó bá jẹ́ aṣọ ẹ̀ṣọ́ yín aṣọ gidi inú aṣọ yín àrùtú wọn náà mọ̀ kó lè lọ́wọ́ pàdé èèyàn gbogbo abúṣègì la máa ń ṣe àmọ́ mú aṣọ oorun àánà tí mọ̀ pé aṣọ oorun lè gẹ́gẹ́ ni kì í ṣaṣọ ọ̀ṣọ́ àmọ́ bẹ́ẹ̀ àmọ́pọ̀lọpọ̀ abúṣègì yẹn la ń ṣe ẹlùmí ò tún wá wọ aṣọ kan tí òvá ní bo kò ní bọ ara rẹ̀ kan yóò tún máa wọ̀ wọ̀ mọ́tíláṣí náà ọ̀rọ̀ ló kún fún mẹ́ta kò tí máa ń jẹ́ aṣọ ọ̀ṣọ́ yín aṣọ ọ̀ṣọ́ yín tẹ́ ń wọ̀ tẹ́ ń wọ̀ nulẹ̀ yín tẹ́ ń wọ̀ jáde tẹ́ ẹ bá gbogbo ni o kò bá jẹ́ ó ti yé Madina. gbogbo omi tẹ̀ bá ń lọ bá ti fẹ́ lọ kí òun ẹ̀wọ̀ mọ́ aṣọ yìí gidi ẹ̀wọ̀ lọ. يا بني آدم خذوا زينتكم عند كل مسجد قال àwọn lọ mọ́sí lásìkò sí tó burú tó bá di agbó lọ́wọ́ torí ara sí mẹ́rẹ̀ náà ni ọ̀gbọ́ wọ́n lọ mọ́sí lásìkò tó wá mú agbó tó wá dè mọ́wọ́ àná àgbélé nígbèrè ń lọ ṣẹ́ẹ̀tì ń lọ bí sẹ́ni ńlọ lásìkò sí tó burú mẹ́rẹ̀ bíi ẹjọ́ pìlẹ̀ tọ́lọ́wọ́n bá gbà lérò ní pé ẹwọ́sọ gidi ẹwọ́sọ ẹ fi bu ara yín torí pé nítorí fatáyà yìí fi sọ̀kalẹ̀ òun lọ̀rọ̀ tá a sọ ń jẹ́ òní nípa pé àwọn jèfèrí wọ́n ń sin lọ́wọ́n ọba wọ́n ń sin ọlọ́wọ́n ọba pẹ̀lú ntọ́lọ́hún ṣe léèwọ̀ inú wọn sì tó dùn kí ni wọ́n fi ń sin lọ́wọ́n ọba ní wọ́n máa tọ̀ wá ọlọ́wọ́n ọba. oriyanan ní òhò òhò ní mọ́tò wá fúlé ọlọ́wọ́n ọba ẹgbẹ́ bí bá ṣiṣẹ́ sọ òhò ní wọ́n tọ̀wọ́ fúlé ọlọ́wọ́n ọba káànábì ò tó dé bàtà ànábì tó dé náà kúkúrúkúrú mọ́kàgbà òhò ọmọlúwàbí ọkùnrin wọn yóò tọ̀wọ́ fún ní ọ̀sán obìnrin ọ̀tọ̀ wá fùlálẹ́ kí wọ́n lè rí wọn ẹ̀rí wọn ni pé àwọn aṣọ táwọn fi ń ṣiṣẹ́ táwọn ń wọ̀ lé wọ́n gbàgbé kọ̀ mọ́ táwọn bá fẹ́ sin lọ́wọ́ ọba táwọn ọba ti ní aṣọ tuntun àwọn gbọ́dọ̀ ṣe kí ni ọlọ́run ló ṣùpọ̀ àwọn aláṣẹ bẹ́ẹ̀ wọ́n ní àwọn kọ́ ni pé àwọn bá àwọn bàbá tí wọ́n ń ṣe é ni báwọn ṣe bá àwọn bàbá lẹ́nu ẹ̀nu ẹ̀rí wọn ẹlẹ́ẹ̀kejì òun ni bẹ́kẹ́ni ọlọ́run ló pa àwọn láṣẹ bẹ́ẹ̀ ọlọ́run ló pa àwọn nìkẹ́ni oníwà ìzà fa'alu fa'ishatan وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليه آباءنا والله أمرنا بها kì wá sí pàwọn bàbá náà sàdédé ṣe ni wallahu àmàrà nàbíyà ọlọ́run ló pa àwọn aláṣẹ bẹ́ẹ̀ torí ẹ̀ tí wọ́n bá àwọn kọ̀ráìsì àwọn nìkan ni wọ́n máa ń wọṣọ ṣe tọ́wá gbogbo àwọn yòókù ò ní wọṣọ àfitán bá aláṣọ kọ̀ráìsì ya àfitán bá aláṣọ tuntun báyìí tó ti lọ aṣọ tuntun yẹn tó bá wọn kún ní wọ́ọ̀mọ́ wọ́n tó di ọ̀dánù obìnrin wọn nítorí ojú títì alẹ́ lòun ṣe kẹ́ni

yóò fi lé jẹ abẹ́ rẹ̀ tí bá jẹ́ àtọ̀wá fún sẹ́kọ̀ ánẹ́kùn lè máa gbé orin tí ọmọ wa kọ tó fi tọ̀wá fún ni pé àlèyá o máa bá dá mìíní hù bá àdóhù àwòkó ló ẹ ń lọ́run lọ́wọ́ níṣẹ́ báyìí abẹ́ hàn ṣe yín káṣẹ̀ gbogbo hàn yín rẹ̀ rí àmọ́ fàmọ́ bàdà ojú yín lórí ètè yóò ní sókínni kò ní bà abẹ́yìn ò níbi tí ó lọ mẹ́ ọ hàn ní èmi ń sin láwọn ọba tẹ̀mí tí ó fi ṣe kínni tí ó fi ṣe láwọn tán níbi tọ̀wáfù rẹ̀ nke ọmọ kan. ọlọ́run wá fẹ́ kó sí wọn lẹ́nu sọ fún bí kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ o ọlọ́run yìí pàṣẹ ìbàjẹ́ o ọlọ́run wá sọ mùsùlùmí ẹ̀yẹ́ dáhùn عند كل مسجد يا بني آدم خذوا زينتكم عند كل مسجد ẹ̀bá tí ń lọ mọ́sílá sí ẹwà wa aṣọ yín bọ́ọ̀ bá sì lọ mú tẹ̀lé àpótí rẹ̀ nítorí pé yẹn lè má rọrùn ó yẹ ṣáà wọṣọ tó dáa tí ó bò rẹ̀ mo rò pé ó ráì bọ́sọ̀ tó dáa tí ó bò rẹ̀ mọ́wọ́ fẹ́ tó bá ti rùkú báyìí ìdí yóò ṣe kíni yóò máa ṣe mọ́wọ́. bí ẹ̀ máa lọ mọ́láṣí yẹn máa débi ọ̀rẹ́ kí mọ́láṣí ni mò ń lọ ara sí náà wà ní kíni kádífìlà nílò yò ara sí náà wà ní. gbogbo eléyìí náà lẹ́sìn kíni lẹ́ẹ̀lò ọlọ́ni wọ́kùlù wọ̀ṣọ̀rọ̀gùn وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا tọ́ ẹ̀yin mùsùlùmí wá ní ẹ̀yin ọmọ ànábì ádámà kò ló ẹ máa jẹ o ẹ máa jẹ gbogbo tí ń jíjẹ pátápátá mo wàṣọ́rọ́bù ẹ sì ma ẹ gbádùn ẹ gbádùn ẹ̀rí ọlọ́run bá ó sọ àánú wa wa pé ẹ gbádùn ẹ jẹ yorùbá ní olúwa ní ajẹ ká mú ká ni ká yìnbọn àdí olúwa akọ́ ló ní òyìnbọn àdí àmọ́ yọ̀ǹda àmọ́ dá a máa yín bẹ́ẹ̀ pé yóò rí bẹ́ẹ̀ ẹ bá ti ń jẹ́ ẹ bá mú ẹsẹ̀ kéde àmọ́ olúwa kọ́ ló o ìwọ̀n ọ̀dà kọ́dà kó ní ọ̀yọ̀ǹda àbọ̀ ẹ̀hẹ́n ó sì fa biha ẹ máa adé kan nù láti ẹ̀kọ́ o. olúwa ní ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ nǹkan kan ló sì lè kó bá jíjẹ yín tó sì lè kó bá mú yín òun náà ní bẹ́kẹ́ ni wàlá tusrifu. wàlá tusrifu. ẹ má wàá kọjá àlànà jíjẹ o ẹ̀jẹ̀ dèdè tí ó sì dèdè yín nítorí òní kọjá nù yín òun ní kẹjẹ ẹ má kọjá àlà. wọ́n ní gbogbo tí mùsùlùmí bá fẹ́ wọ̀ lọ́lọ́run yọ̀ǹda ọmọkọ́wọ̀ yàtọ̀ sáwọn aṣọ tánàbí yọọlẹ̀ àtọ̀nà tọ́lọ́run yọọlẹ̀ bí kò fi máa tánàbí ni wọ́n fi wọṣọ gbogbo tọ́lọ́run bá ní kó mu ní ọ̀mù nǹkan méjì ló lè má mu wọṣọ òun náà ni àṣàràfù wọlé màkìlà àṣàràfù ìyẹn ni pé gbogbo atọ́ba ti fẹ́ wọ̀ tọ́ba jẹ́ pọ̀ fẹ́ máa ṣiṣẹ́ àpà níbẹ̀ ọlọ́run ọ̀fẹ́ gbogbo oúnjẹ tó bá ti fẹ́ jẹ tó bá fẹ́ máa ṣiṣẹ́ àpà níbẹ̀ ọlọ́run ṣe kíni gbogbo omi tó bá ti fẹ́ mu tó bá ṣe kíni ọ̀wọ́n fi mínírà òfin ṣe wọ́ ẹ̀gbọ́ òun fi mínírà òfin kíni òfin ṣọwọ́ tó o bá ti ẹ̀ bẹ̀rù pé ẹ̀ ó bọ̀ lọ́wọ́ ó yẹ kó o ṣàánú pé owó lẹ́bi ṣe kíni. ìkìlá àpànìyàn nítorí wàá wù ọkọ ọjẹ ọwọ́n ń lọ ọ̀ra gúdẹ̀ ẹyọ ọ̀kẹ́ ní one million kó ọ̀ra gúdẹ̀ ẹyọ ọ̀kẹ́ jẹ ní twenty naira gẹ eré ibú ni ká tó wá ní kíni one million ní nàìjíríà yìí náà ọ̀ra gúdẹ̀ ẹyọ ọ̀kẹ́ ní kíni one million aburú ńlá ni o ìparun ni o ìparun ńlá ni o ìmọ̀ àpanu ẹ méjèèjì àpà ẹ méjèèjì tí ó kọjá àánú yín lànàbí sallallahu alaihi wasallam onímọ̀ mọ́lá àbùnà ádámà wíyá án sharran min batnihi ó ní ọmọ ànábì ádámà kò kí ń ó ní ádámà wíyá án sharran min batnihi ọmọ ànábì ádámà kò ní máa kún àpò kan kọ́ máa kún ìyẹn níbi kọ́ rọ nǹkan sápò kan kó kún kí àpò yẹn ní kó wá burú pé kí n tọrọ sí ní ìgbà tó wá dé kó kún ní ó wá burú sọ̀rọ̀ ìyẹn lè máa pọn mi kó mi ó kún ìyẹn lè máa ran ráìsì kó wọn sínú uh, àpò kó kún ó ti yé kọ́là kó wọn sínú ìdèríkà kó kún bóyá kò sì yẹ kó wọn tó bẹ́ẹ̀ bóyá wọn fẹ́ kó wọn tó bẹ́ẹ̀ so. ọwọ́ ṣàwọ̀ àwọn ọfọgbọ́n wọ̀n jù bẹ́ẹ̀ lọ tí yẹn bá wá ń wọ̀ ẹgbẹ́ mẹ́rin kí nǹkan wá jẹ́ aburú ni ó ní kò burú tó tó tó wa lọ ẹ̀gbọ́ inú wa tá sí ni tí bá rọ tó bá lọ jù ó lóun ló burú jù nínú gbogbo tí máa ń lọ ní bí ó ti tún fọmọ akalatin kókàn jẹ àwọn oúnjẹ díẹ̀ kọjá gẹ́ni ọtún mẹ́rin pé é jẹ díẹ̀ kẹ kọkàn jẹ àwọn oúnjẹ díẹ̀ yòókè mu nà fẹ́lìbà tó ní pé oúnjẹ díẹ̀ ka ní ìwé gẹ́ni yọkàn jẹ́ ó lè rí bẹ́ẹ̀rìn kò ní jẹ́ ọmọ tẹ̀rìn yóò jẹ́ ó lè lálàáfíà le bẹ́ẹ̀ ni kọjẹ́. oní tó bá jẹ́ kọ́ bá wá rí ààrẹ pé à ah, èmi ò lè ṣe o ànábì ní mọ̀ràn mi fún ọ ní pẹ́kẹ́ni tó bá ló lè jẹ àwọn òǹbò kele díẹ̀ kọ́ fẹ́ jẹun àárọ̀ kọ̀ọ̀kan bú sí bí márùn-ún mẹ́fà kó bù jẹ oṣù tán fẹ́ jẹun ọ̀sán kọ́ra màlà ọkàn ti bù kékeré mẹ́fà mẹ́wàá oṣù tán ti yó nánu. so tó bá mọ̀ pé ó lè ṣe ànábì ní pé ọ̀dà o fàṣọlọ́fọ́n ló fọ àmì jẹ́ kí inú rẹ̀ àpò inú rẹ tó fẹ́ fúlù pẹ̀lú oúnjẹ yẹn jẹ́jẹ́ pé ìdá kan ló fi ṣe kínní ló fi jẹun wà fúlùfún lè ṣàrọ̀ bíi jẹ́jẹ́ pé ìdá kan ló ṣe kínní ló fi mumi yẹn ni pé mumi díẹ̀ kò jẹun díẹ̀ mumi díẹ̀ kò ṣe kínní kò wá sí tóbi géèjì ẹ̀ direct kìí kó wà ní pé kọ́ wá wọn kọ́ọ̀bù ráìsì eh, eh, omi pẹ́ẹ́tà kan kó tún wá wọn ráìsì náà kọjá dédé ìwọ náà lọ́kàn fojú géjì ẹ̀ pé mo ṣe ara jẹun yìí tí wọ́n máa mú sí ń gbọ́ mú jù báyìí lọ then mo ṣe wà yìí fi fúlù jù ìfi fúlù mo kàn ara fẹ́ yó wà ní fàṣọlọsọ́n lè nà fàṣì kọ́ wá fi ìdá kan yókù sí kíni kọ́ máa fi ń mí níwọ̀n bá ti jẹun lójú ìṣẹ̀kún yẹn ọ̀ràn jùlọ bí aláàmà òun ni ṣáà bẹ́ẹ̀ nígbà tó sì ń jẹ́ nìyí àfa ẹ̀mí ọjọ́ tó bá yọ gbà tọ́lẹ̀ jùlọ ni alájẹsùn náà ń pè bẹ́ẹ̀ tó bá wà yẹ kẹ́kọ̀ọ́ lè dìde ìṣẹ́jú mẹ́wàá yóò wá rọjú kalẹ̀ ó lè máa fi ẹ̀rọ mi ó à táǹkó bọ̀ ọ̀ sánú ara ìṣẹ́bójú òkòrò ló ṣe ọ́ ìyẹn gbọ́dọ̀ jójú òkòrò yóò ṣe yẹn bẹ́ẹ̀ ìyẹn gbọ́dọ̀ máa sọ orí gbọ́dọ̀ máa fi kọ́ra oníwọ̀nba lóòótọ́ ẹ̀kọ́ kan téèyàn bá yó kò sábúrú ń bẹ̀ o àmọ́ kọ́ mọ̀ já wa ni kó ṣe kíni kọ́ mọ̀ já wa irú yìí tí àbúrò rẹ̀ rà ṣe àbúrò rẹ̀ rẹ̀ Allahu ta'ala ó ní òjíṣẹ́ olóbi ń pa àwọn ọjọ́ kan òun ti wá ṣubúrú lẹ̀ wọ́n á padà mẹ́jọ lánàá sallallahu alaihi ebi ní àwọn ọmọ ìjà ebi náà ní ṣe ní wọ́ọ̀rì òun sáà mú wọn lọlé bàbá wọn bá tún lọ báwọn tó wúrà àwọn alùsùfà kan ní táwọn náà jẹun tí wọ́n pọ̀ àwọn tó máa ń gbóni mọ́síláṣí àríwẹ̀ ẹ̀yìn náà ká lọ wọ́n bá délé wọ́n bá wọn fún wàrà wàrà ẹran sínú gbá ìrìn tí wọ́n rí fún bẹ́ẹ̀ náà nù kò jù bẹ́ẹ̀ lọ àwọn làwọn ṣe pọ̀ lọ yìí wọ́n bẹ́ẹ̀ mọ́jú dẹ́nì méjì ó mú lọ kò rárá ìwọ̀nba tó wà lẹ́nu ẹ̀ máa mú oníkálukú bá ṣe mú ó tó wá jẹ́ pé òun gọ́gọ́ làkọ́kọ́ ẹni tó pilẹ̀ pé káwọn ṣe kíni káwọn lọ jẹun ànábì ọkọ́ fóun o gbogbo àwọn yòókù ànábì fún wọn mú ní wọn mú tán wàrọ̀ tánú abọ́mọ̀ mú ẹnìkejì mú ìkẹta ìkẹni ìkarùn ìkẹfà kálukú mú lọ wàrọ̀ tánú abọ́ ó ní ìgbà tí ogun wa mú tán òun lòun wá káyìn ànábì wa ní kó òun náà mú òun wá mú òun mú tọ́lá ṣe láà pé à èwúrò fún lòun lómi ẹ́ òun mú hátà àlàmù ájìdìmàkánà ó ní pé tó fi jẹ́ pé òun ò rí ààyè míì tó pé òun ga fi wo tẹ́lẹ̀ pé ah, ànábì ṣe wá gbé fáwọn ọ̀rọ̀ ẹni èmi gẹ́gẹ́ sí ní padẹ́lẹ̀ náà ṣùgbọ́n kan fẹ́ padà òun ti ah, gbé òun ṣàpàlà rọ́jú sá tó fi gbé dọ́dọ̀ nǹkan wá gbé dọ́dọ̀ òun pé kí ni òun ò rí ọ̀nà kankan òun ò ráyè kankan mọ́ tó ni ló gbà lọ sí kò bá fún tó àmọ́ sí à tó bá ibi kọ̀ bá lẹ́tọ̀ọ́ já wá ni ànábi sọ pé ah èrìtàkàbìtà harama yóò lọ ti kó sínú ní o àmọ́ tó bá já wá lẹ́kọ̀ọ̀kan ọlọ́run ṣe kí ni torí pé ìkọjá àlà ìṣòrọ́ọ̀fù ní kò jẹun lékè ayò ẹlòmíì tó jẹun débi pé wọ́n tún máa lọ dànù wọ́n máa lọ mu. gbẹdẹjẹ tẹba jẹnu lẹ́yìn àwọn alákọ̀wé wọ́n ní ẹ̀kọ́ ẹ wọ́n kọ́ economics dára àbí economics náà kọlẹ máa ń pè economics àbí ẹ̀kọ́ ọsùn wọ́n mọ ẹ̀kọ́ ọsùn ṣe àwọn máa ń wọ́n jẹ tí wọ́n tí wọ́n bá jẹ ni àwọn èèyàn lọ da ní tí wọ́n ṣe mẹyẹ da bó ti jẹ pé ẹ̀kọ́ ọsùn táwọn ọkọ ló ṣe ni òun ló sún wọn débẹ̀ wọ́n sún tẹ́lẹ̀ àníyàn wọ́n wọ́n ní tí wọ́n bá jẹ kò ní gbèsè àmẹ́yìn ẹ̀yìn tó ń tẹ́ lóko yìí náà lẹ́ẹ̀mọ́ ṣe kí ni ẹ̀tún wá lajú síbi ìsìláàmù ẹ̀tún lò ẹ̀ka da gbogbo ẹ̀sìn náà náà ni ìjọba ẹ̀yọ̀ máa fojú géèjì ọ̀nà ẹ̀rìn kí lè fojú géèjì àní ẹ̀mí tẹ́mọ̀ fi wọ̀n. òdìdí tí òye wa lélẹ́yìn àgbọ̀dọ̀ jọjú báyọ̀ ẹ wàá ṣe ẹ wàá ṣe bámú ọ̀la ìkọ̀dá. ẹ wọ̀n pé àlè tá a bá jẹ lé kódà tẹ́ bá ti ṣe jù ní tẹ́ bá bọ̀tẹ́ bá ti gbígbè láti ilẹ̀ tọ́wà kó rí mi tọ́jú ẹmọ òsì gẹ́ni àgbàkam ẹ̀wọ̀n ẹ̀ ń dìgbà àdìdí tí mo fẹ́ jẹ lélẹ̀ tí ẹ̀ fi ní kó bára yín torí àmẹ́bí ni ó burú ó sì burú náà ni ìmọ̀ jẹun jù ní máa kó bá láti ara yóò sì máa pa bẹ́ẹ̀lì díẹ̀díẹ̀ níbi ò ní ẹ bá ṣáàbù díẹ̀ yóò ẹ̀ dínkù díẹ̀díẹ̀ ni ọwọ́ anábì pé gan ní ṣarú ó tún lọ ní ṣarú ìyẹn ni pé ó burú gan òṣè kọ́lọ́kọ́ wà ní àìsà àánú ara wa àìsà ẹlòmí ọjọun bí ó jẹ́ bẹ̀rẹ̀ mọ́ yọmú rẹ̀ tó bá já wa lẹ́ẹ̀kọ̀ọ̀kan sálá ìṣìkàlà àmọ́ kó wá jẹ́ gbogbo ọjọ́ ayé rẹ̀ àjẹranjú yìí náà ni yóò mọ̀ wọn rájú bẹ́ẹ̀ lọ́sẹ̀ fagbóró kò bá a mú ẹlòmíì ó jẹun débi kò sóúnjẹ tó tó òun tiẹ̀ láyé tiẹ̀ torí èyí sì tún máa mú yẹn sojú kòkòrò gan wọ́n fẹ́ jẹun ẹ lẹ́nu bá lọ ra ráìsì tó bá lọ rẹ̀ wà báyìí tó bá lọ bí kí wọ́n fi wà ní ẹgbọ́n mi sí ẹgbọ́n mi sí ẹgbọ́n mi sí wọ́n wà bá ẹgbọ́n mi sí. ẹ ẹ̀wà ọ̀rẹ́ náírà ẹ̀wà fífi náírà. yóò wá bugaari gàárì kẹ́ni ní kíkan àtàbọ̀ sí tí bá wá ń jẹ́ ìyẹn gan wọn ní kọjá nínú kíni ẹ bá wá tó ń jẹ ní ẹ rí i pé ẹ máa dá ìwàsà nínú rẹ̀ báyìí ni ẹ gbọ́ ẹ dá nínú ẹ̀ báyìí ni wọ́n láì kó ìlú yìí náà ni. gààrí méèkì kan àtàbọ̀ lọ́dà sẹ́wà fifty naira subhanallah ó fẹ́ bá kanlẹ̀ ní ìpè àníṣe ah, màá yú níṣẹ́ kò bá a mú ilé ìṣepọ̀ ju àlẹ́nìkan jẹ́ àṣàrò ó tún bu gààrí sí ń jẹ́ àṣàrò tó lé gírí ó tún bu gààrí sí àṣàrò ṣẹ́gbẹ́ ìwọ̀n ò èyí wọn ọ̀dá mọ́. méjì ló lè kórè búbá yẹn di oúnjẹ àti àti òun ni iná àpà ìjẹ àpà ìwà àpà àti kéèyàn máa ṣe fáàrí ọwọ́ jẹun ni. ọwọ́sọ òbí ṣe fàárí eré ibú ni a ní ká sọmọ́ fún àìlà àwọn àwọ̀ ọ̀tọ̀ ga ga ká rìn bí ẹni pẹ́lú lá mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀. mùsùlùmí kì í ṣe bẹ́ẹ̀ gbogbo gbogbo mú ká ṣe pẹ̀lú bẹ̀rù ká ṣe é pẹ̀lú bẹ̀rọ ọlọ́wọ́ bá láàyè. ọlọ́ni wọ́n láti ṣeré bò. وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين ẹgbọ́ ọlọ́run ní nífẹ́ àwọn tí máa لا يحب المسرفين àwọn tí ní ìgbà tí mi ní kẹ́lòmí ní ló ń wọ jẹ àbójà àtàná òun ò lè jẹ òun yọmọ wá aṣọ bí ẹni jẹ ni wọn kó sí lẹnu ṣé dànù ni tó o bá ni o tún ẹjẹ agbọ o bá níbi má jẹ ọ ṣẹ́kù kẹ́ ẹ ṣe níwọ̀ntúnwọ̀nsì tó wọ̀ mọ́ wa ti wá jẹ ní tí ó fi pọ̀ tí ọba tọba sì ti tọba ti rí pé oúnjẹ náà mú fún ẹyin máa ẹ̀sìn yà àbúkù àbíkọ jẹ́ lọ́nà tó fi fáìn tó bá wọn sọ pé ẹjọ́ jẹ́ àwọn yòókù yẹ ju fẹ́ni rẹ pé ẹjọ́ lọ́sẹ̀ máa ń sòde yẹn wọ́n tó bá bá wọn pín oúnjẹ lóde wọ́n náà máa bá wọn sún jẹ dìdàkudà tó bá rí kí wọ́n jẹun kan jù tẹ́niyàn ọ̀ jẹ́njẹkújẹ kò tegun sínú rẹ̀ ọ̀gá lómi bá jẹ́ débi pé bá yẹ máa yẹ mọ̀ tegun sínú kíni sínú abọ́ yẹn náà ni tó tó wá jẹ kú àbíkọ́sà jẹun tí ó máa rin yín la ẹlòmíì lè mọ́ tegun sí yọ jẹ tí ó rin yín la kò ní jẹ kó fáìn nígbà táwọn ọmọ kéékèèké ń jẹ kasàrà ló sì tó bá jẹ́ pé ìwọ̀n yóò bá jẹ́ pé ò ní jẹun tán kọ́nà kọ́ jẹ tán náà ní jẹun kó nìtì tó bá jẹ kó nìtì tó bá ti jẹ ṣẹ́kù ìwọ́n tó wá fẹ́ máa wọn bú oúnjẹ ìwọ́n náà máa dànù fún oúnjẹ léyìí kù kò sẹ́ni tí ó mà kó bú oúnjẹ mọ́ ẹ̀fẹ́ nìkan bú papọ̀ mọ́ sí kíni mo tẹ lómi. tó bá jẹ́ pé oúnjẹ tó ti fi ọbẹ̀ sí ni tí èsì jọ̀lọ́ price tí ò ṣe é ẹ ṣe ní ìtòbí ní ti ẹ páàkì ẹ̀ dáadáa ẹ lè lọ́gbẹ́ báwọn mọ́lá àwọn jẹ́ lóòótọ́ kí sáwọn ọ̀sẹ̀ ká wọn fún lówó làwọn tó máa tọrọ bára àmọ́ ń bẹ̀ wọn nìyẹn ẹ̀fẹ̀ ẹ̀fọ́ máa burú tó kéré ẹ̀fí gbé ara dànù ni. ẹ̀rọ páàkì dáadáa ẹ̀tì rẹ̀ yẹ má ṣe oníṣe tí ó fi rọ̀ kílẹ̀ fún àwọn àkàjẹ́. ṣùgbọ́n gbogbo ẹ̀ àti torí ọlọ́run nínú nínú ìyìn nífẹ́ àwọn tí máa ń nánà apà kọlọ̀bà kọ́ sọ wa mẹ́ níbi dérí omi dáa lò ó ti wọn náà lọ́mù tó bá fẹ́ wẹ gúúsùlù tó fẹ́ wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà yóò fi omi bí kíni mùdáyà mùdáàn ìmùdẹ́yìn méjì lórí kíni ló wọ gúúsùlù tí wọ́n lè sọ̀rọ̀ lánàá ẹ̀rọ àwọn lómi níwọ̀nba gbogbo nǹkan iná lè kíyèsí kọlọ̀ ń kójú ọ̀rọ̀ gbogbo tá a bá ń lò ká try ká máa ṣe bẹ́ẹ̀ gbogbo lágbà ládá torí pé ọlọ́run ní nífẹ̀ẹ́ àwọn tó ṣe dín ni kí n máa. innahu la yuhibbul musrifin. ẹ nífẹ̀ẹ́ àwọn tí wọ́n nánà apá kọ́lọ̀ mọ́ sọ ọlọ́run tí wọ́n nánà apá ọlọ́jọ́kọ̀ sọ ọlọ́run ọba àlá. insha Allah sí rẹ̀ wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sallam ìbéèrè. naam alhamdulilah wa salatu wa salamu ala rasulillah àgbẹ̀ fún ọlọ́run bá tí ó ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú ìrànà abẹ́ náà bá tí kó gbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa sọ abẹ́ náà bá náà kí ó bá lọ́rẹ̀ ní àwọn ṣéèkù wa tí wọ́n bá sọ̀rọ̀ náà àti àwa náà tí à ń jàǹfààní lára wọn so àǹfààní fún ẹni tí ó bá ní ìbéèrè kan tàbí méjì. lọ́wọ́ àzúrò náà subhanakallah ọmọ ọbẹ̀ yẹn náà ó yá wa béèrè. ìbéèrè tèmi ṣòro ní ṣe pẹ̀lú gbàtẹ́ sí ìjọsìn tí àwọn kìfìrí máa ń ṣe tẹ́fi wé àwọn tó máa ń ṣe fàájì so wọ́n á rò pé ẹlòmíì lè wá nínú wọn nínú wọn náà tó náà wọ́n máa ń sọ náà ọ̀rọ̀ wọn wọ́n máa sọ pé ẹ̀yìn náà pé ìròtẹ́ ń kí ẹ̀ pé ṣùgbọ́n òṣàlẹ̀ máa ń bọ̀ pé òṣàlá ń bọ̀. bẹ́ẹ̀ni a máa sọ pé irú nǹkan táwọn ṣẹbọsùn àwọn tó máa ń forí balẹ̀ pé sùn kankan pé irú ọ̀nà làwọn náà ṣe pé ṣèbí káàbà la máa ń dojú kọ ẹgbẹ́ inú káàbà ìdarí eh, òṣà three fifty ló wà nù ẹ̀. òṣà three fifty. òṣà three fifty. wọ́n máa ń sọ ọ̀nà ọ̀rọ̀ ṣe irú tó máa ń ná ọ̀rọ̀ bẹ́ẹ̀ rọ́dùn wọn tó náà a máa ṣe kí aṣọ máa níta òkè àwa táwọn ṣe bí onífàájì àti wọ́n tó ń ṣe bí oní bí ẹlẹ́bọ̀ ìwọ ló burú jù ní méjì. ọlọ́run yóò tún wá ṣe ẹni tó bá fẹ́ jẹ okúnkógún ìtàkìtà lẹ́sẹ̀ kẹ́ni ni ó so kò sẹ́nìkan náà tí ó wà lórí àánú ni tí ó ní àánú lòun alánú lòun yóò lòun bẹ̀rẹ̀ lòdòdó náà oníbídíà náà tó máa pa àwọn èèyàn lọ so were naanị ní kùnà pẹ̀lú were wèrè ni so gbogbo náà ni máa ń ṣẹlẹ̀ kọ́nà bá alákọ̀ọ́mọ́sá sọ wa ni pé tán bá sọjọ́ kọ́ yí wọn ni wọ́n kó òòṣà tí ó hàn sí ni àbóòṣà pe ebi wọn ká àtàndébẹ̀ nẹ́fìmọ̀ àkúrú wọn ìtàn tí wọ́n á kà yẹn ka tàkà pé kàábà yìí ṣe ń bẹ kíni kára àlù mẹ́kà gan tó máa ṣẹ̀mí nínú mẹ́kà ní kàábà ṣe kíni ló ti wà ní tí ìbá wa bá ń bẹ̀ ni ìyẹn jẹ́

ó gwara àwọn adó olówó sólówó lẹ́mọ̀ ẹ̀pẹ́ ni àbí tálíkà ẹ́ ṣebí tán nìkan lẹ́kàn mọ́tò pé ah, ó sì o àmọ́ sì ti jẹyà mọ́ mọ́tò olówó torí ẹ̀ òṣà òṣì ń bẹ̀ mọ́ níṣì kì í dẹ̀ sùn sàn ìpìlẹ̀ rẹ̀ wọ́n kó wá bẹ̀ ni ìwọ̀n tó kọ́ àwọn ará ni wọ́n ṣe kíni ni wọ́n ń kọ̀ǹtró àwọn tí wọ́n ń sọ̀sà ni wọ́n ń kọ̀ǹtró bẹ̀ àwọn náà wọ́n kó wọ́ bẹ̀ wọ́n tẹ̀ kókó bẹ̀ ilé àmọ́ kọjú sí tẹ́lẹ̀ ibẹ̀ ẹ̀rẹ̀ jẹ́ kó yé wọn pé jerusalemu wọn náà lẹ́gẹ́ ni là ń kọjú sí tẹ́lẹ̀ màdáfẹ́ kọjú sí jerusalemu yẹn ẹ̀ sí máa sọ lẹ́gẹ́ ni wípé òòsà ni wọ́n kọjú sí ilé àbí ilé kò àbí bàtí sí ẹ̀ sọ pé kíní sí ilé ńgbà wọn bàtọ́lọ̀ tí náà máa kọjú sí kò sóṣà ń bẹ̀ ní sùn yẹn sọ̀rọ̀ ní mẹ́kìn gbàtàwọ̀ sí òòṣà tàbá àlà akúnlẹ̀ àforíkalẹ̀ sọ́dá àforíkalẹ̀ ń bẹ wájú wa ni àwọn olóòṣà ń bẹ àforíkalẹ̀ ni. ọba alápàá aláàdẹ́ká wọ́n ṣe ni ká ṣe èyí hù ẹni títí ń sọ́dà ẹ̀yìn náà ẹ̀yìn náà mọ̀kí ń ẹgbọ́n mi ọ fún àwọn nǹkan kan ọlọ́run ọba àlàágbà fi ń bẹ wájú àlàáfíń kírun torí òun ló ní àṣẹ nǹkan yẹn so ti yẹ so wọn ò ní ọ̀rọ̀ wọn kàn máa èrújú náà ni so kọ́nàmbà kọ́ sọ wa kú níbẹ̀ lájọ́kọ̀ sọ ọlọ́run ọba aláà insha Allah ta'ala àmàdúrà ìkọ́nàmbà kọ́mọ́sá sọ wọlé níbi kọ́nàm kọ́mọ́sá gbàdúrà kọ́nàm kọ́mọ́sá tọ́wásọ́nà kọ́mọ́sá fún wa ní ìfìlásì kọ́mọ́sá fún wa ní sẹ́yẹ́dẹ́sẹ́ kọ́nàmbà wọn sàṣàánú wa lájọ́kọ̀ sọ ọlọ́run سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك